ọ̀pọ̀lọpọ̀ òjèlú ló pọ̀ jù sọ̀rọ̀ mi yé yín hmm. tẹ́ bá rí àwọn tí a fi ìwé bóyá wọ́n ní good intention gbà mí nígbà tán bá frustrated ẹlòmíì àti ẹ̀wọ́ pé òun ò ṣe mọ́ ẹlòmíì á wò pé jẹ́ kó ń jọ ẹ̀wọ̀n sọ̀rọ̀ mi yé yín but ní ojú nǹkan tó wà ní mind tèmi o mo rí i pé pọ́lítíkì wọn ti àìní àìrínà àìrílò ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ compromise ìkárí nǹkan tó tọ́ ká máa lè ó ní mò ń bá àwọn àbúrò mi sọ pé kókó ni mo ti ń bọ̀ kí n tó wá síbí báyìí mo ń sọ fún wọn pé báwo ni èèyàn ṣe máa fi ogún ọjọ́ ọgbọ̀n ọjọ́ tí àjọ máa máa rìn káàkiri pé ok ibi tá à ń lọ rèé tó dẹ̀ wá di ọjọ́ ọ̀bọ̀ tẹ́nìkan wá máa fún ẹ two thousand naira tí wàá lọ compromise ara ẹ̀ tí wàá lọ dìbò ọjọ́ kan two thousand naira ẹ máa rí i pé wọ́n ti weaponize. poverty. tó jẹ́ pé mo mọ̀ pé lágbára ọlọ́run a máa kúrò nínú gbogbo làásìgbọ́ tá a wà yìí pọ̀ nǹkan kan tí mo kàn mọ̀ ni pé a lè máa ṣe nǹkan lọ́nà kan ká expect different result. ok a lè máa ṣe nǹkan lọ́nà kan ká expect different result. bẹ́ẹ̀ni. látìgbà tẹ́ ẹ ti dínú òṣèlú what has been your input àwọn nǹkan wo lẹ́yìn ti ṣe tẹ́ ẹ ti rò pé tá a bá tọ̀ báyìí ó yẹ kó fún wa ní result mi. ṣe rí it would be true advice pé mo ti gba alágbájá mọ̀ràn mo ti àwọn Àbújá mo ti gba àwọn mọ̀ràn àwọn gómìnà mo ti gba àwọn mọ̀ràn mo ti kọ̀wé sí ara ìgbésẹ̀ ní gbogbo ẹ̀. ṣe rí eh, since tí mo láti gbà tí mo débi báyìí nínú òṣèlú mo ń contribute here and there but one thing tí mo mọ̀ pé is very significant to me tó dẹ̀ jẹ́ pé message ni mo pass sí ará ìlú àti ọ̀gọ̀ọ̀rọ̀ olóṣèlú òyìnbó tá a di last year because ìgbà tí a dìbò tí PDP wọlé fún governorship tó the time ẹ jẹ́ à ṣe local government election ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló ní pé ah local government election kí ni PDP fi kí ni APC fẹ́ yọjú síbẹ̀ fún wípé PDP ló máa kó gbogbo ẹ̀ mo wà mo jẹ́ kan nínú àwọn tí a convince APC pé ẹ jẹ́ à contribute ẹ jẹ́ à participate in this election wọ́n máa kọ́ but ó máa fẹ̀ wọ́n ó máa fẹ̀ dí wọn síta pé tó ó máa wà nínú rẹ́kọ́ọ̀dù pé a dìbò wọ́n kọ́ ni tí a bá jáde dìbò wọ́n ní wọ́n máa sọ pé àwọn ní free and fair election ni mo wá challenge pàṣẹ jókòó síbí báyìí ẹ jáde lọ́jọ́ bò yẹn rí i pé kò ń ṣèbò ládìí. àwọn aráàlú sọ yín o kò ń ṣe aráàlú aráàlú aráàlú náà rí gbogbo ẹ̀ kò ń ṣe pọ́rọ̀ ẹnu kò ń ṣe gbogbo wa la rí kò sẹ́ni tó ju ẹ̀ fọ́ kò sẹ́ni tó ya wèrè tó tètè ẹ̀ dì kò sí ẹni tí ó jẹ́ èèyàn gidi torí èmi sọ fún yín pé mo ti ríbi tí wọ́n ti dìbò gidi mo dẹ̀ mọ̀ pé àwọn ìbò kan wà tó yẹ pé kò sí wọ́n máa ní free and fair ni wọ́n ní mm. perfect there is no perfect election but eléyìí tí àdínjọ yẹn ó ti ní lójú tó jẹ́ pé ẹni tó líìdì pé tó conduct election yẹn kò yẹ kí ó yẹ kó máa dọ́ bójú ni to be orúkọ of course gbogbo wa la rí now bí wọ́n ṣe turn election tán sọ di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó di ogun so that's a thing tí mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́ pẹ̀lú effort wa we were able to at least reach out and gbogbo aráàlú dẹ̀ mọ̀ dé federal level gbogbo àwọn kan tó lead to pé kí wọ́n ní wọ́n fẹ́ fún local government ní autonomy nìyẹn ṣọ́rọ̀ mi yé yín so ibi tí wọ́n dẹ̀ bá dé yìí wọ́n ti local government ní financial autonomy even though ní local government ní Ọ̀yọ́ state wọ́n àwọn local government tí wọ́n select síbẹ̀ kò ń ṣe elect wọ́n tí wọ́n select síbẹ̀ hmm. wọ́n sọ pé àwọn dẹ̀ fẹ́ follow nǹkan tí wọ́n ti ń ṣe but látẹ̀yìnwá mo sọ fún yín wípé it's just a matter of time ṣe rí mo fẹ́ ká ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè wa yìí just a matter of time mo fẹ́ ká nígbàgbọ́ nínú orílẹ̀-èdè wa. gọ́vnà sọ pé ó yẹ kí federal government tó mójútó nǹkan mi pé n tó kàn kọ́ lọ́rọ̀ nìyẹn. ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú orílẹ̀-èdè wa mo dẹ̀ mọ̀ pé step by step ni ṣọ́rọ̀ mi yé yín lágbára ọlọ́run political autonomy máa dé bá local government tó fi jẹ́ wípé àwọn ará ìlú wọ́n máa ní ìjọba tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ ràn kó dé ibẹ̀ ṣọ́rọ̀ mi yé yín because nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ni pé gómìnà lè mú ó lè select àwọn kan pé bọ́ síbi tó bá dẹ̀ sọ fún wọn pé kí wọ́n ṣe ni wọ́n á ṣe ó ti pọ̀ ọgọ́rùn-ún ọjọ́ tí wọ́n búra fún wọn lénìí hmm. mo táàsì aráàlú tó bá fi pé òun rí effect local government existence mo ń sọ fún pé local government ló súnmọ́ aráàlú jù náà hmm. and it should be the most important election sí aráàlú but unfortunately ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rí níri pé Eh, wọ́n máa yẹ̀yàn síbẹ̀ ni wọ́n máa eh, kẹ wá participating bọ̀ mo ń sọ fún yín wípé tí ó bá yé wa ni ìjọba tó yẹ ìbò tó yẹ ká gbárùkù tì ní because tí eh, ọ̀pọ̀lọpọ̀ ló lè rí president àbí ọ̀pọ̀lọpọ̀ ló rí governor local government chairman tó bá ń kanlẹ̀kùn ẹ̀ pé lágbájá fẹ́ bí mo need assistance kò pọ̀ jù hmm. ẹ jẹ́ ká wò báyìí ẹni pé ó ti pọ́gọ́rùn-ún ọdún ọjọ́ jàre láti three months. bẹ́ẹ̀ni ẹ and ten days tí eh, àwọn alága ìjọba yẹn ti wà ń bẹ̀ intention yín kápẹ́ ẹ̀ tí ẹ yẹn first hundred days yín kílẹ̀ lérò kọ́ ẹ fi ṣe. ṣe rí àwọn nǹkan eh, wọ́n ń sọ̀rọ̀ eh, wọn fáwọn lówó wọn lówó lọ́wọ́ and stuff like that gbogbo nǹkan tá à ń gbọ́ nǹkan tó ń lọ ń gbòòrò là ń gbọ́ wọn àti fún local government lówó kankan so kò sí project kankan mo ń sọ pé tí ó bá jẹ́ pàwọ́ la wọlé by this time mo mọ̀ pé because one important thing to me ni pé ká mọ iyeju àwa tá a local government. data nìyẹn. data nìyẹn kò dẹ̀ need the millions of eh, naira nǹkan tí èmi gangan tí mo wà it's just a matter of getting ten computers See, uh, one I mean, twelve computers one to each uh, to each ward ká dẹ̀ ṣe database ká eh, kade merge wọn together so that, so that wọ́n máa capture information yẹn oníkálukú dẹ̀ máa ọmọ dẹ̀ máa generate card káàkiri nǹkan tá à ń sọ yìí nǹkan tí just one single entity lè ṣe ni tí mo lè ṣe without owó local government ìyẹn máa lọ tí yẹn bá dẹ̀ ti wà tí oníkálukú ní káàdì ìdánimọ̀ pélébé pélébé kò sí nǹkan tó ní ká má ní farmers market ẹ̀wà lẹ́nìí bíi five thousand kọ́ńtà kóńgò ni hmm. ṣé tí local government bá lọ ra ẹ̀wà ní Eh, four thousand tí wọ́n ní káwọn èèyàn wa máa ra two two thousand tó bá ti ní káàdì ìdánimọ̀ lọ́jọ́ báyìí wọlé lọ síbi báyìí ẹ̀yin tórúkọ yín bá bẹ̀rẹ̀ ní a títí orúkọ yín dé ẹjí ẹ lọ sí ọjọ́ ẹ lọ síbi báyìí lọ́jọ́ Monday ẹ lọ máa rẹ wà ní two two thousand kò sí nǹkan tó pọ̀ jù náà. táwọn àpò alphabetical order. bẹ́ẹ̀ ni tí wọ́n ní. ẹja sáré polówó ọjà. Ọlọ́run ayanra wa jẹ nílùú ìtì ó ti pọ̀ jù ní mountain of zion solution city nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún èmi lẹ́rìí kan. ẹ̀mí ọlọ́run ṣe tó tó fẹ́ pa gbogbo èèyàn lẹ́rìí o. nínú ìpàdé àdúrà alọ́dún adó tó pàṣẹ fún evangelicity adégòkè èmi lẹ́rìí kan it's my turn to laugh wonderful jesus jésù oníṣẹ́ ìyanu làkòrí ìtọ́dún yìí látọjọ́ sunday four bí saturday twenty four september ẹ̀mí ọlọ́run ṣe tó fẹ́ sọ̀rọ̀ gbogbo èèyàn dáyọ̀ láàrin ọjọ́ mọ́kànlélógún twenty one day ọlọ́run fẹ́ lu prophet john olúwa mi. prophet wumi jésù yínká prophet jẹ́ onífádé prophet tadé adégbìtẹ́ prophet abraham ọlásùnkànmí ẹni ìtàn olùṣègùn bámidélé yóò bí ń bọ̀. àwọn olórí ẹ̀mí tó mi lọ́lá ìṣẹ̀dá yàmi owó labí ọládìkí ọládìtì títí lọ pẹ́ ṣòǹdé ayọ̀dé destiny tòmí ṣiyanbala evangelist e ti adégòkè yóò máa ṣiṣẹ́ ìrìnsẹ́ lórúkọ jésù látọjọ́ sunday four sí saturday twenty four september wákàtí àdúrà méjìlá ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru mẹ́wàá lẹ́ gbogbo ẹ̀ ní mọ̀ ń tẹ́rọ Olúbáyọ̀ solution city láti ìyànà orin sí apátẹ́rẹ́ ìyànà ogun bọ́dẹ lórí òkè wà Jésù oníṣẹ́ ìyanu retí rẹ. Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ adùn bá dòwò pọ̀ má kàn múso ládìlú fm kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ tí ń mi dùn gbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ láìro burúkawó. owó nìkan ló lè ṣe o. má dá o fm nine six seven gbàgbó gbajù gbajà gbági oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara lágẹ̀lú fm nine six seven ìkí wàlàhì àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ. fọtífọtí ìbàdí májẹ̀mú ẹ̀kan lọ́dún Emmanuel tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù a tún ṣiṣẹ́ agbára. májàmú yóò burú rẹ̀ sókè lọ́jọ́ Friday thirty September.